ohun tó ti ṣe pẹ̀lú yẹ ẹsẹ̀ nílá ẹlẹ́ẹ̀kọ̀kọ̀ sí ní ojú ṣíṣe ṣòro ìpàdé ìdìbò sí ìdìbò àti kí ló ń pè lọ sí orúkọ kan lọ sí gbogbo sínú gbogbo bọ́bá ti lè rò ọmọ làákàyè àbí tí ó bo làákàyè mọ́lẹ̀ tí ìran máa fi gbórin là àbí ìran fi máa gbádùn ìdà rẹ nínú ẹ̀ yòówù tí ọba ọ̀sìn wá ọ̀sìn ni o àwọn afa àṣẹríà àti àwọn afa àti mọ́mọ́ nípa ìlera àtẹ̀mí àti ìṣúná àwọn àwùjọ wọ́n jẹ́ oyé wáyé pé rí ọtí rẹ̀ ó ní àwọn ọmọ ọ̀rọ̀ ìkẹsí ọ àwọn ìlera tó pọ̀ nínú àwọn ìlera rẹ̀ òun ni wípé yóò dá àyàn padà fọlùn ẹtì ọlọ́run àti kíkírun nítorí pé ẹni tí bá mú sí yẹn ẹni rẹ orúkọ mọ kò sì ní bẹ́ẹ̀ fílẹ̀ èyí máa ń dùn mọ́ wọn tó bá tún ti fílẹ̀ báyìí ọkàn rẹ ó tún wà ní pé fún ọlọ́run sì ní ìdí ẹ̀ nínú àwọn ìnira rẹ̀ òun ni pé ìlérí ìyá bẹ́ẹ̀ nínú àwọn ìnira rẹ̀ òun ni pé yóò fa ikùn yẹn jẹ inú tá a máa ń jẹun sí yóò dẹ̀ ṣéǹjì ṣẹ̀dá yìí ẹ̀rí ó lè kó bóyí. àti wípé àwọn tó ti máa ń pa yẹn ẹ̀dá àwọn sábà tètè máa ń jí padà ọba jùlọ bá àmọ́ ojú àmọ́ kò gbógbóró ó tọ̀ wọ́n kù. ń bọ̀ ni tó bá yóò wù gbà kan tó bá padà yóò fi padà tẹ̀. nínú àwọn onírà rẹ̀ ó lè ṣéǹjì yẹn bí yẹn bá di owó ó lè jẹ́ kí àìsàn ẹ̀ẹ́dùkù ó ṣèyàn ó lè jẹ́ kí ìfun èèyàn kó ní ọgbẹ́ ó lè jẹ́ kí ara èèyàn lẹ kí ohun tí máa ń di ọmọ yẹn kó má di ọmọ ọmọ lára rẹ̀ ó lè kó bá kí ń dìrí èèyàn nínú ìrora rẹ̀ òun ni fasádù sasọ̀wọ́ ọ̀tọ̀ ní gbogbo báwo ṣe máa rorí ọ̀tọ̀ ní gbogbo ṣe máa rorí nígbà tó ti bá ti pa á lé. ìbí mi ni mo ní mọ́tò mi kò ní kó gbé lọ sínú gọ́tà mẹ́yẹn. tí ìfẹ́ má jàgbé gọ́dà gẹ́gẹ́ nígbà tó tún ti dára tó fi já sí pé ọ̀mù sí a ti wà nípò àwọn ẹ̀rí lẹ́yìn ìgbà yẹn tí máa ń jẹ́ kí yẹn padà kódà lè padà di wèrè gidi àti ìkórira láàrin àwọn yòókù tí mú wọ́n wọ́n láti bàbá àti wọn kéékèèké ni wọ́n máa ń wọ́n ti pàtí tí wọ́n máa mú sí bẹ́ẹ̀ wọ́n lè àga àtìkù kẹ́yìn nínú àwọn ìnira rẹ̀ ni kódà kìí sọ àwọn tọ́jọ́ mú nìkan o gbogbo àwọn tọ́jọ́ ń ṣe alájọṣe rẹ̀ nítorí pé ọkẹ́ àwọn ọlọ́tí yóò máa so pọ̀ mọ́ ni yóò wà ní òfin pípé inú rẹ̀ ò ní dùn pẹ̀lú nǹkan kan àyàfi kọ́ wà ń bí ọtí. tọ́ gbogbo gbólóhùn tó lè dá wàhálà alẹ́ pátá òun ni ó lẹ́nu rẹ̀ nínú àwọn ìnira rẹ̀ kìí ṣe kéèyàn orí wà tọ́ da o yóò sì jọ rọrùn fún yẹn láti ṣàgbéyẹ̀ àti ìkórìjọba àti ẹ̀ṣẹ̀ nílá àti a fún wa yìí pé ọtí ó mú ìyá gbogbo ọ̀bàjẹ́ yẹ́nyẹ́ ní gbogbo àìdá pápátá. ó dẹ̀ tún jẹ́ kí ni ọ̀mì ìdáàbò kó lè ṣàrù ọkọ̀ọ̀rọ̀ gbogbo aburú. nínú àwọn ìnira rẹ̀ yẹn sáàlìkù àbúwá ìlà ìmọ̀júwọ́ lọ. ẹni tó ti pé pápá jùlọ nílùú tiwa ọ̀ ní ọ̀sá abẹ́kúta ọ̀ nítẹ̀yìn ọ̀ tí yẹn bá mú hundred naira lọ́wọ́ èyí ò rò jẹ kan lè rà kí ọjẹ tó sì ní ìmọ̀ kọjá. ó lè má kódà ọkọ sí kò má jẹ kókó ó lè jẹ fún àtàkà yẹn. ẹ̀kọ́ ọ̀dọ́ orílẹ̀-èdè lè má ju ìlàjì fóònù yìí lọ àbí kékeré báyìí lọ wọ́n lè lọ́gbọ́n náírà kan làwọn ń dà níbí báyìí ẹ wọ pé ìlú ńlá níbí. ẹ wá wo ibi tí mò ń lọ nìyẹn o ẹ wá wo òmùkúmu nìyí èyí onífàǹfà yẹn bóyá ní onígbóbó máa ń. wàásù tọ ẹyọ kí òjò lè rán yọmọ òkú fẹ́ máa fi tọ nìyẹn àwọn ọ̀kẹ́ ń bẹ tí wọ́n wá fẹ́ lù wájọ́ kan alọ́wọ́ wọn láàárọ̀ ìgbà nìkan lè jagun fẹsẹ̀ lọ ìwọ̀n tẹ́nìkan ti mú ti fẹ́ wọ tẹ́nì ó sì tún kó mi fẹ́ fàtà ẹ̀dá òun gbéyà wá ara wà sọ ọ̀dẹ̀ mẹ́wàá gbéyà tó lóun ti lè jẹun tó lẹ́gbàá yìí náà nìyí yìí náà àá ah. ọba lóun fẹ́ lọ ra ìbá onífàkọ̀rẹ́ náírà tí ò ní rẹrẹ sí àwọn ẹwà òfin àá bóun ló ti jẹ tí wọ́n ti fún ẹ̀bà yẹn kókó kókó ẹ wá wò sẹ́ni pé gbowó jẹ́ lóòótọ́ oníjẹ́ bọ́ọ̀rọ̀ sí mọ́ níbi pé ẹni tó jẹ́ agbọ̀rọ̀ àbí tálákà ó lè di pé bí ọba rántí yẹn ẹwọn tí wọn kọ ọ lẹ báyìí wọn kọ ẹnìkan bẹ tó ń gbádùn ọdún títà ni ní ìjẹ ìmọ̀mọ́ tó wà láyé wọn ní ìyàwó rẹ wọn máa sọ gbà dé aláàtì láti lórí ọtí ẹ ti sọ nígbà tó àwọn bàtà tọ́ba ti sọ báyìí yọ gba owó yẹn díẹ̀ lásán ní ọ̀sẹ̀ tó yọ wọ́n náà gbogbo ọgbọ́n tí ó fi gbowó yẹn lọ́wọ́ torí gbogbo yẹn pátá ló ti kò lè lọ kẹ̀kẹ́ lọ́wọ́ ẹ̀ bí pé yóò tún jẹ́ akọ́lẹ̀ ah, wọ́n á ti mọ bí ní máa lọ kọ́lẹ̀ ọ̀ pé kò sí kẹ̀kẹ́ ńlẹ̀ mọ́ o tọ́ba ló wọ́n kọ́lẹ̀ má gbà o. ní máa ń jẹ́ kí àbọ̀rọ̀ kò fi tálákà ó lè jẹ́ kí yẹn padà dá ta dúkìá nítorí àjọrọ̀ sí mi ẹ̀rí ẹ̀rí àwọn ìjọba kábìrì wọn làwọn lajú ìjọba kábìrì wọn lajú àwọn kan ń ja ọ̀rọ̀ ìmúkúmu wọ́n ń jà lógun gidi. lè parí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti dé lọ́ńtọ̀ yẹn lára ń bẹ̀. ẹ má mú kele burúkú yìí lọ. àkóbá wà àkóbá àwùjọ àkóbá dúkìá. ohun tó wá láwọn ń ṣe ẹ́ láwọn olùsáàjì wọn ti kọ́ sọ alára ní sọ lára tó lágbára. kódà ó gbé di àtàyé bẹ́ẹ̀ ìyá àtọ̀rún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàkiri mọ̀ yẹn ebi insha allah kánú ẹnu bá díẹ̀ díẹ̀ wọn ọba tí àyíkágbà láàrin yíyí ojú ìtẹ́jú oyè náà tó ní padà báyìí. ọlọ́run ọba kánú ẹnu wọ̀ sàárà lẹ́yìn tá a sọ yín pé káwọn ìjọba tó máa gbógun sí lókùn mọ́ láwọn ìjọba òṣìṣẹ́ fẹ́ òṣìṣẹ́ fẹ́ àti abẹ́ ìgbógun òun ni ọ̀rọ̀ tó sọ láàrúsọ̀láńgọ̀ pé sẹ́nì kan bá yí ó tó mú sí yó ẹsì lálà tọ́ba tó mú sí yó ẹsì lálà tọ́ba tó mú sí yó ẹsì lálà tọ́ba tẹ́rí lẹ́ẹ̀kẹrin tọ́sọ̀rọ̀ ẹ̀lọ́ pàdánù. bí wọ́n ti lo ṣẹ̀rí àní o aláṣẹ àtẹ̀ntà aláṣẹ bá yẹ̀ ló lè ṣe. ẹ̀dẹ̀rí fún anẹ́sọ̀lá lọ sọ́lá ọ̀fọ̀ nígbà tí wọ́n sọ sílé wọn ní ẹlọ́dàánú sísàmù gbogbo kan sílé ẹ̀fọ́ gbogbo abẹ ló fi pé bí wọ́n bá ti ń lò fi ẹ̀sìn tí wọ́n bá kọ́ síbi tí wọ́n kó tírọ́pù sí báyìí fún ọkọ̀ gbogbo ẹ̀ àbí wọ́n kó àyín àyín síbẹ̀ rẹpẹtẹ tí wọ́n kọ́ dànù àbáwọn ní sáńsáń yẹn wọ́n kọ́ ẹ̀sìn àyín àyín àwọn lè tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ló fi jáde pé Amirul Mu'minin radiyallahu ta'ala anhu Umar ẹ̀rí ọjà nẹ́sùlẹ̀ kan ẹ̀rí pé ilé ọtí àwọn asọ̀fẹ́ ń tó ní ilé yẹn fi áńtà fọ́ yìí. ìgbà wọn nínú ìwé sí ìlú lẹ́kọ̀ọ́ rẹ̀ ìwé sí àfihàn rẹ̀pẹ́tà ìwé sí ìtùjọ́ kò tù ní ẹ̀. igbó nínú ọtí lọ́wọ́ òun kẹ̀ tó burú jọ sí lọ nípa abọ́kọ̀ lọ́wọ́ sí ìbá pátá torí ọ̀dà yẹn yẹn torí òkú tẹ́lẹ̀ ẹ̀rí kéèyàn ní lọ́mọ láti mọ́ lọ́kùnrin ò ní sí mọ́ èèyàn máa rún tọ̀ wúyẹ kó dàtẹ́ lómi bá mú gbogbo àwọn eléyìí tán gan ó lè ní kẹ́nìkan máa bóun pa igbá yàyàwó pé lọ́jọ́ pẹ̀lú rẹ̀ lọ́jọ́ pẹ̀lú rẹ̀ lọ́jọ́ pẹ̀lú rẹ̀ yóò ti fi sára tán. Ṣé ìgbé kò tẹ òun náà tẹ ní ríra rẹ̀ sí nǹkan kan mọ́? agàdé mú gbogbo àwọn ìnira yìí wá ọdún ní pàápàá máa mú àwọn ẹ̀rí wá nú ọ̀rọ̀ àìfàkánì alákùnrin súnà níbi ìṣòwò àìṣòwò nínú ọ̀rọ̀ ọlọ́run ọba sàánà ó fi sọ alára nípa ọtí bísọ̀tì nàìjíríà àyà mẹ́jì àìsàn wà. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. اللهم إنما الخمر والميسر والأنصاب ìmáa fi ojúbọ ojúbọ ní àǹtọ̀ wọ́n àìsíláà ní máa fi ọkọ̀ fún ọkọ̀ ọ̀sà ọkọ̀ tí wọ́n máa ń kó sí ìdí ọ̀sà tí wọ́n máa lọ fi fún ẹ̀ ríjì sómi ní àwọn ìṣẹ̀lẹ̀ ìdọ̀tí ní sí àṣà ìbáwọ̀ àjọ̀tá ni ẹ̀jìnlẹ̀ sí láàrín lẹ́kùn tó fi إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء والبغضاء بالخمر والميسر ويصدكم عن ذكر الله ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم فهل أنتم منتهون؟ wọ́n fẹ́ dá ọ̀tá lẹ̀ láàrin wọ́lìbà fòtọ́ àti kórìíra ìlẹ̀kàmù níbi ọtí tẹ̀ bá mu ni wọ́n fi máa ń jà túká wọ́n fọ pọ̀rípọ̀rí bàbá lára wọn wọ̀nyí mẹ́yìsì àti tẹ́tẹ́ ní jẹ́ kódà bàbá rẹ̀ ọ̀fẹ́ lè máa bọ ogun báyìí lò sáré ìjà ọ̀sẹ̀lẹ̀ rẹ̀ mo bá ta ní ìlú ní jẹ́ ọ̀sẹ̀ rẹ̀ ni tẹ́tẹ́ ni wọ́n ń ta yẹn o ọ̀yọ̀ tó dọ̀kùn àlùmí kìlọ̀ ó dẹ̀ máa da yín padà fún onílù lẹ́tí ọlọ́run wà á ní sọ̀rọ̀ àdúró fàhálì àǹtò kí ni ìtumọ̀ rẹ̀ kí ni ìtumọ̀ fàhálì àǹtò tẹ́bẹ̀rẹ̀ fi ń lọ wá ní ẹ́ kí ni ìtumọ̀ rẹ̀ tó fẹ́ gbìyànjú ẹ̀ jẹ́ nígbà bá ti yá wípé ọlọ́run bẹ́ẹ̀ fún ayépẹ́sẹ̀ ní sílẹ̀ àádọ́gba àfilẹ̀ náà láàrú lọ́rọ́ ní. ṣùgbọ́n fàáhẹ́lì yẹn àlẹ́sì fàámù ńlẹ̀ yẹn ti nẹ́fọ̀ yìí. ọba adẹ́dà lèlẹ̀ amòrò bá ti lèlẹ̀ ìsì fàámù ní yàrá ní ìfẹ́ wù ẹ̀sìn ìbọ́lọ̀ ń sẹ́ẹ̀ fi ń lọ̀ wá pé sẹ́ẹ̀ wàá ní síwọ́ àwọn èèyàn làwọn ò síwọ́ náà wọ́n ìbọ́lọ̀ ń sọ pé tá à ní síwọ́ ni a ti sọ pé à ní síwọ́. ẹ bẹ́ẹ̀ ni náà ọgbẹ́ lọ sí ó gbé pẹ́sẹ́ máa ṣe sí láéláé o àìlè ń tòótọ́ ìjẹni ní èdè lábá nínú nǹkan tí bàlágà tí ó ti sáǹfà ní ipa rẹ̀ àìlè bẹ̀yẹn ètò ìbámu lọ́wọ́ àmẹ́sùn lọ́sùnmọ́ amóhùnmí ìyẹn ni pé kí n ẹ̀sìn wọn o. nínú àyà yìí ọba ọsọ fún adìgbò tí ó dẹ̀sọ̀ alára ńbẹ̀. Àdẹ̀sí yọ̀rọ̀ tí wọ́n lọ fi jà A tẹ̀ ní ìwé tó ilẹ̀ ìlú ní ká pé àdìsí àdìsí fún òkú. Ẹni kámúrá ẹ̀jìnlẹ̀ sọ́sí ha ìyá gbogbo bàjẹ́. Bákan náà,

ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين Ọlọ́run ẹni yóò dọ́bá yapa ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀, ó sì sáyẹ̀ máa lọ ọlọ́run. Ọlọ́run máa mú wọnú ní agbèrè ń bẹ̀, yóò tún wá jí àti yẹpẹrẹ ni. Afáwọn ọ̀dọ́lẹ̀ náà bá ṣe ọ̀dọ́ lọ́wọ́ sára ní wọn, wọ́n nígbà tí áyà yìí lọ bá rẹ̀. Ìpè èèwọ̀ lọ sí. Àwọn ọ̀tá sílọ̀ bára wọn, wọ́n ń sọ pé ọtí màá ti lè wọ́n àti pé wọ́n máa fi ṣe dèbí ẹbọ nì ndábìlì kọ́jú ọ̀dà nìyẹn ẹni kọ́ fẹ́ jọ òwe ìkẹta parí náà àtúnlẹ̀ ìfúnná amú wọn lọ lóhùn náà sọ wípé ẹ̀rí ọtí láti lọ́rùn ní kàrà ẹ̀ ẹ̀ṣẹ̀ nílá ni ọ̀la ni ẹ̀sìn ẹ̀ ló ìyá gbogbo àìdáni nítorí pé wọ́n ti sẹ́bi lẹ́ni tí mo ti fi sọ̀rọ̀ àdìdì. أولا حديث رضي الله تعالى عنهما رسول الله صلى الله عليه وسلم كل مسير خمر وكل خمر حرام ومن شرب الخمر في الدنيا ومات يشرب منها ولم يشرب منها هو مدمنها لم يشربها في الآخرة لم لم يشربها الآخرة. أي عبد الله بن عمر رضي الله تعالى عنهما. وأنا الله صلى الله عليه وسلم gbogbo ohun tí bá ti ń pààyàn sí ni ẹ wọ́n fáwọn èèyàn mú gọ́ọ̀mù wọ́n lè rí adu sí musalanga wọ́n fà ọrùn rẹ̀ orí wọn kàn kó ṣẹlẹ̀ gbogbo tó bá ti ń pààyàn sí gbogbo ọtí kẹtẹ̀rẹ́ àárọ̀ èèwọ̀ ni ẹni ọba mu sí láyé múra yìí tó bá kú yóò dẹ̀rọ olúdó àdá títí mú lọ òní mú lọ ọtí ìtọ́run ilé ẹ̀ báyìí. الإمام مسلم رحمه الله حديث إمي العصر جابر رحمه الله وانا جيت لهم صلاة اليوم دابا جمعنا على الله ممن شرب المسكرة أن يسقيه الله من سينة الخبال قيل يا رسول الله وما سينة الخبال قال عنق أهل النار أو عصارة أهل النار أري أفا جابر رحمه الله رضي الله تعالى عنه wọ́n lè ṣiṣẹ́ ọlọ́run sọ báyìí pé àlùkáwà ní tiwa lọ́dọ̀ Allah fẹ́ni tó bá mú tí ń pààyàn bí ọtí igbó àti kùmúyè á ń yẹ kéyàwó ọlọ́run máa fún fẹ́ni bẹ́ẹ̀ mọ́ bí ìtú ìnàtì kábàáyì nínú ìyàní ìtú ìnàtì kábàáyì wọ́n fi àtẹ́bí pé kí ní jẹ́wọ́ níbẹ̀ òróró ara àwọn ẹni tó wọná wọ́n máa sun àwọn ẹni tó wọná ẹ mọ̀ wọ́n sì máa yẹ ẹja yẹn ẹ̀ fọ́ mi kí wọ́n máa ń kí wọ́n báyìí ló bá ń yẹran sóyà sóyà tẹ́ ẹ máa ń jẹ yẹn ẹ ò fún mi kí wọ́n nígbà tí ọwọ́ ọ̀nẹ́ bá bà òróró tí wọ́n kán lára yẹn ni wọ́n fẹ́ nìyẹn nítorí kó mo ti láyé nínú àwọn àhàdí ìsinmi eléyìí bá tó bá nù sàdé káyọ̀ wọ́n lè jíjẹ lọ́wọ́ láàrín kalam lọ́wọ́ ìgbẹ́. ẹ̀sọ́rí balẹ̀ kámọ̀rọ̀ fi kírí ẹ̀ rímọ̀ àfi àfihàn. ẹ̀rí ẹni yóò tí ọba mo ti láyé á ṣe léwọ̀ fún lọ́rùn lọ́rùn etí ìpáyàn ìyẹn níjọ́ gbọ́dọ̀ àfẹ́yà nínú àwọn ìgbà wa mi sọ wa èyí tí ń sàlàyé fún wa yìí ẹ ẹ yọ mọ àtẹnu tí ń bọ ju bàbá ìkẹkẹ náà ni wọn ọwọ àná hadith àti ìbẹrọ èyí tí mọ ahmed gbé jáde ní mọ náà jù wọn. ọ bójú mi nílò kọ́mọ́rí àwọn abidi wa sàn. bẹ́ẹ̀ni ẹni tí mo ti ọdà bẹ́ẹ̀ ti ń bọ òrìṣà kẹkẹ náà jọ ni wọn ọ̀rọ̀ mi tún wáyé pé ẹ ẹ bàbá kú bí ọba tú bá bẹ kò ní wà náà àlìmọ́ mi nẹ̀ sáà nínú hadith abdullahi bin umar wọ́n ní òṣìṣẹ́ aláàbùláà sàlámàlá ọ̀là yẹ́dẹ́ kúlù lè jẹ́ mẹ́ta àrà fún wọlé mùsùlùmí wọ́n ní bọ̀dí wà lè jẹ́ ní ọlọ́run ẹni tó sẹ̀ yá tẹ bàbá bẹ́ẹ̀ náà lọ́wọ́ iná ìgbà wà ní ẹ̀wẹ̀. aláàtàdùn kọ̀lẹ̀ ṣọ́rọ̀ mọ́ lọ́wọ́ alẹ́ ilẹ̀ jẹ́ mẹ́ta bùdí mi lè kámúrí wàlẹ̀ àkùlẹ̀ alákọ̀ọ́kọ́ ni mọ́tò nínú kámọ́ ẹ̀mọ́tú ẹnì kejì òun ni àlàáfòlù àlèlẹ́yìn ẹni tí ń sẹ̀yà tó ń sẹ bàbá ẹ̀ ẹnì kẹta ni dàyíò ẹni tí ò lówó lára lọ́kùnrin ẹni tí ò lówó lára lọ́kùnrin òun lẹ́nu tọ́tọ́ pé kíyàwó òun máa lọ ló gbàgbé rẹ̀ sí lọ́jà láfẹ́ wá obìnrin tí ọ̀wọ̀ jáàbù àníyàn tó ní lọ sọ́jà láfẹ́ wá ni àtọ̀bọ́kọ̀rọ̀ ẹ̀ wá ra ohun tẹ́tẹ́ náírà fáfẹ́ náírà lọ́jà láfẹ́ wá torí kan máa wọ ògbẹ́ni tí olówó lára aláfẹ́lẹ́ tọ́kẹ́ ní kíyàwó máa lọ sí olóde kéde yẹn nìkan ẹni tí olówó lára òun lẹ́tọ́ pé kíyàwó òun kó fi ara rẹ̀ kó jẹ́ káwọn yóò rí pé ó ní kọ́lọ̀ olówó lára kókìlẹ̀ já sí pé lù rẹ̀ tó ní àwọn míì tó fẹ́ máa bá lù ú nìyẹn ní àwọn aláìlówó lára ọjọ́ ya ẹjọ́ lọ jó àtìyàwó mi ẹjọ́ ẹjọ́ ẹjọ́ kẹsàn-án kẹsàn-án ara yóò kẹ̀kẹ́ ẹni tí olówó lára.

àbúrí mi ìdọ́gbàdà rárá àti àtọ́yàtọ̀ sílẹ̀. Jáde olùgbẹ́gbà wa, ọmọ àbúlá, tí ò sí jọlọ àbúlá àtọ́lá àbúlá ìgbò. Aláàtàtì láàyò kìláàrí láhùn mùsàlá, láàyò kìláàrí láhùn mùsàlá, wọlá àtàwọlá àtúrìfà láhùn hasana, hasanata ilẹ̀ sàmà. Al'abdu al'abik, hatta yarji ila mawali, wa yad'u yad'u fi aidihim. Wal mar'atu sakhit alayha zawjuha hatta yarji anha. Yarda. حتى يرجع عنها والسكران والسكران حتى يصحو والسكران حتى يصحو يصحو حتى يصحو wọ́n ní òjíṣẹ́ ọlọ́run tó lọ ààrẹ ọ̀sán láńsọ pé àwọn ẹni mẹ́ta kan bẹ̀ la yaqbalu Allahu lahum salatan ọlọ́run nígbà wọn wala yarfa'u lahum ila as-sama'i hasanatan dáadáa wọn ò dẹ̀ ní kùkì lọ òkè ní kí ọlọ́run bá wà ọlọ́run bẹ̀ wà lókè abẹ́ mọ́ bẹ́ẹ̀ ẹni àkọ́kọ́ ẹrú tọ́sá mọ́gà ẹ̀ lọ́wọ́ àtà ayọ́rìṣà ìlànà wà lé ló máa fi padà sọ́dọ̀ ọ̀gá ọ̀yẹ́dà àwọn yẹ́dà fún ilá ayélují ayélují yóò gbé ọwọ́ rẹ̀ sọ́wọ́ wọn ẹni kejì ni àlùmọ́ àtúnṣà ìfà àlẹ́ àzọ òjò ha obìnrin tọkọ ẹ ń bínú tọkọ yẹn máa fi yọdún ìwọ lọmọ ohun tí ń bínú jẹ ọtí o ìwọ kì í sọkọ tí ń bínú gbéyàwó òun òjòrú òun òun ọ̀tọ̀ wọ́n bínú kò ró kà àwọn bínú dáadáa nìyẹn gẹ́gẹ́ ọ̀rọ̀ mala ọ̀rọ̀ jẹ́ ọ̀yẹ́ kó sì máa fún. obìnrin tí ń bínú kò ṣe bẹ̀ fún àwọn bínú dáadáa nìyẹn obìnrin tí ń bínú pé òun ní wá sùn ọ̀dáhùn ọkùnrin tó ń bínú ẹsẹ̀ wọn jẹ ọkùnrin tí ń bínú sí kò bínú dáadáa ni ẹ ẹ oníṣòǹjẹ ni bínú dáadáa ni ìwọ́n ìbínú bí bínú rẹ tó o bá sì bá wọn lọ síbi òde jókòó wọn lọ yẹn wọ́n fẹ́ jójó àwọn ọmọlé níbi ìyàwó tá à ń ṣe lọ́dọ̀ wa ó ní tó máa bínú jẹ bínú fi bínú wọn wá rìn ẹsẹ̀ yẹn abọ́kùnrin ń bínú sí àwọ̀ ẹ̀ sí èkéwò lásìkò bínú dáadáa mọ́bìnú tó pọ̀ jù láwọn ọkùnrin máa ń wọ́n ní koro mala àti yọ̀wọ̀ sùn láàrin ẹbí ẹ. Ìyẹ́ta nínú dáadáa ni. Wọ́n ní wọ́n sakira ni ọlọ́pọ̀ jù. Àwọn ilẹ̀ tó fi mu tí ó ń hàtà àyẹ̀só wà lórí àbíkó padà. Ọlọ́run ní gba dáadáa rẹ̀. Adẹ̀sí kàlàyé ọtí fún agbẹ́gun tí máa ń bo làákàyè mọ́lẹ̀. Bàbá àjẹsí, bàbá àjẹsí, bàbá àjẹsí, bàbá àjẹmímu èsì pé màá retí pé pé wọ́n mú ní ìbá ńlá ilé yìí ní bàbá àjẹ́ lílá sórí èèyàn bá ti dàrú ọtí ni bá ti ṣe eléyìí bá lọ́rọ̀ ní eléyìí ọ̀lọ́rọ̀ alálàáfíà tààrà wọn hadith àbí sàyìn lè kò ní ìrọ̀jọ́ lọ́wọ́ tààrà. قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله للشارب الخمر صلاة ما دام في جسده شيء منها. أو على الله ولي بقى أمس يوم يوم دوري tí nǹkan bá sì kó nínú rẹ̀ náà dé àdéhùn mi wá sàlàyé ẹ̀ nípa rẹ̀. man shariba al-khamra lam yaqbal Allahu minhu shay'an wa man sakara minha wa man sakara minha lam tuqbal lahu salatu arba'ina sabah wa in taba thumma 'ada كان حق على الله أن يسقيه من مهل جهنم tọ́ inú ẹgbà wà ní wọ́n ni ẹni yóò bọ́ ìjọsìn ẹni ọba dẹ̀ ìmú tí yó tó fi wọn rìnrà tó fi ń pa ọlọ́run lè gba àwọn ẹ̀ ìran àtúbà ìran àárọ̀ ẹ̀ báyìí tó gbogbo ọba ronú fún ọba dẹ́dà láti fún ọmọ nínú òróró ara iná nínú àwọn ọ̀rọ̀ àwọn nínú sọ̀rọ̀ èrò ìjà rẹ̀. nínú wa mi yóò fi yege ní ìyàbá mu tí ọlọ́run mi dáadáa yẹ torí dáadáa tó fẹ́ ṣe jẹ kò ṣe dáadáa orí rẹ̀ ló ti yí ìyàn kò ní ṣe dáadáa rẹ̀. Ìjọ ọlọ́run sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ àmú sọ̀rọ̀ àìgbé. Màá ń ṣẹ́rí balẹ̀ fọ́mùrọ̀ ọ̀làmúyẹ́sítà àárọ̀dọ̀ lọ́wọ́ àníwá àdìgbà ومن شرب الخمر وسكر لم يقبل منه لم يقبل منه الله صرفا ولا عدلا أربعين ليلة وإن مات فيها مات كعامل وسل وكان حق على الله أن يسقيه من طين قبال. ẹ̀hún dábìí ń gbọ́dọ̀ lèmi ní ọ̀rọ̀ sí mímu yẹn ẹni ọba mu sí ọtí ọ̀pá ọlọ́run lẹ́sìn máa sẹ́ni kó lọ́dọ̀ rẹ̀ ní forty days òwò ogójì òwò bẹ́ẹ̀ bá ti dá pàárọ̀ tẹ́lẹ̀ ìdílé àpò fún wọn tọ́ba kú lórí ẹ̀ mọ́ kàkà áàmìlì wáta ó kú bí ẹni ló ń bọ́ jí bọ̀tọ̀ ń ṣe bọ́. ọ̀dẹ̀ tó jẹ́ bọ̀ fún ọba àtẹ̀dá láti fún múnú sí lọ́sọ̀ kaba ẹ̀ wọ́n ti sàlàyé òun ní òróró àwọn ẹni tó wọ́n núná. ọ̀lùkọ́ yìí àti ètùtù ara wọn wọ́n dám àtẹ̀jẹ̀ tí ń tú lára àwọn tó wọn náà. Abdullahi ibn Abi ó ní ẹni ọwọ́ aláyọ̀ tẹ̀bí kọ́mi ìṣòbí ha òsì tají nígbà tó mú ní àlá sẹ́ni bí ọ̀dájú gbọ́dọ̀ ọ̀láìkí wọ́n lẹ́bi ẹ̀ṣọ́rọ̀bù ha àmẹ́ni tí bá mú nígbà tó bá ti rí kọ̀ bá jẹ́ lẹ́yìn ọdún kan tó kó sábẹ́ rẹ̀ ó torí mọ́ náà nìyẹn kéde tó ń gba àgbàlérò ni tó ń mú ní wákàtí wákàtí la gbàlérò ẹlòmíì ní tí ọba mu ti ń tó bá lòdì lásán yóò tó tí ọba ti lòdì kò ní mú irú rẹ̀ náà lẹ́nu bá ń sọ̀rọ̀ nípa rẹ̀ èdè bẹ́ẹ̀ ní mo ló jókòó sí ìfowó lónìí fún mi lọ́la wà mo ló tójú máa yé èso ń là bá yẹ. ẹ̀sùn lè fi kódà kọjá ìkẹ́ lọ́sẹ̀ ní máa mú owó dídí nù. torí kò yẹ máa mú ìgbà gbogbo àwọn máa ti lọ fásitì tí ó mú jẹ wọ́n ti ọ̀bá lọ fásitì lò. ẹlòmíì ló ń wà níbi iṣẹ́ kan tó ń àwọn ẹni tí owó ńlá wọn dẹ̀ gbé kalẹ̀ pé ẹ̀yin máa ṣe lọ fúnra òdodo tọ̀ sọ́wọ́n àbá ti máa ń mú báyìí tó ń gbé nìyà nítorí ọ̀nà òwò fífò irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bó ti lè lù mí ẹ̀kọ́ kẹ́dẹ̀ làwọn ẹni yẹn máa ń mú wọ sí ìwà tọ́ kí n sáré tètè wí tọ́ láti tètè afẹ́ tó ẹ bá wọlé kí n sáré tètè wí fún tọ́ òun ní pẹ́ ìnà ẹ̀sọ́ ọ̀bùn ara wọn. òní máa mú nígbà tí mú kọ́lẹ̀ nígbà tó. ọ̀tọ́ ọba tó máa rú ọba tó bá wọn tuntun bá a sì lọ lẹ́yìn ìgbà yẹn. ẹ̀dá wa mi sún wa ilé ẹni ọba ti sìn àbọ̀mọ́sí ọlọ́run bẹ́ẹ̀ sì máa yọ ìmọ̀ nìkó lára rẹ̀. káwọn ayá làwọn lè lẹ́yìn ẹni máa ń yọ ẹ̀wù kó lórí bẹ́ẹ̀ ni mọ́tò ti máa kó kájẹ ní àdéhùn lẹ́yìn ó ti dáradára lálàáfíà bẹ́ẹ̀ náà lè tọ́tẹ̀ wípé ọ̀run wà ló jẹ́nà á máa rí níbi tó jì bí five hundred years kò sì ní gbọ́rùn rẹ̀ ẹni tọ́tẹ̀ yàtọ̀ bàbá wọ̀lá àmọ̀nà abẹ́ni tí ń sèrè wò wọ́n la bọ́sì nínú kàmù àbọ́kù wọ̀lá ábìlì wọ́tà abẹ́ni tí ń sè òrìṣà. bákan náà ẹgbẹ́ ìgbà wa ní ìgbà wa wọ́n ní àdékò ní wà ló jẹ́nà ẹni tí mo ti àti bí àwọn eléyàn ìwé ìsáájú bẹ́ẹ̀ náà ẹni tó nígbàgbọ́ sí náà ẹni tí ń já fún mọ̀lẹ́bí ẹni ọba kú sí mo ti ọlọ́run máa fún mọ́nú ọgọ́ ọ̀tà wọn ní ọgọ́ ọ̀tà yìí eléyìí tó lágbára òun lóbi tí ń sàn jáde ní ara àwọn aṣẹ́wó ara tí wọ́n ti ń gbà aṣàṣẹ́wó yẹn ibi tí wọ́n ti máa ń gbà aṣàṣẹ́wó yẹn omi tó ti jáde ń bẹ̀ irú bẹ́ẹ̀ fẹ́ẹ́ bùkàn bẹ́ẹ̀ yẹn òun ni ọlọ́run máa fún ọ̀mọ̀ tí mo tó kú ilé mo ti. ó ní òórùn tí ń sàn jáde lára àwọn obìnrin aṣẹ́wó yẹn níbi tí wọ́n ti ń gbà aṣàṣẹ́wó pẹ̀lú wọn òórùn tó ń jáde ń bẹ̀ níbi tó ń kó sùtà bá àwọn ẹni tó wọ nẹ́gẹ́ àwọn tí náà wà mọ omi tí ń tẹ̀lé àdé lẹ nínú hadithi sọ̀yìn tí ń sọ wa lára nípa ọtí anabi sallallahu alaihi wasallam ọlọ́run gbé mi dìde kí n jẹ́kẹ̀ ọ̀húdà nílẹ̀ àlàmì kí n dẹ̀ jẹ́ mọ́nà fún gbogbo ayé ó gbé mi dìde kí n fa gbogbo a máa lu jìta kí á lò eh, kí n fa gbogbo ẹ̀rẹ̀ wá pátá kí n dẹ̀ fa àlìjà ìlíyàyà pẹrẹpẹrẹ àtòrìṣà kí n fi mi búra pẹ̀lú yìnyín rẹ̀ àtòtò rẹ̀ ẹrú kan nú ẹrú ọba àkọ́ mojó rẹ̀ àmì náà lùkọ́ mọ́ wọn nínú ọtí èkíkẹ́ kan báyìí àbí báyìí àti kí n fún omi ẹja ẹrú kan ẹrú mi tó fi ń mi àti kí n fún fi ìrì àwọn nǹkan ìgbádùn nínú ọgbà mímọ́ pẹ̀lú àwọn èèyàn tó ṣe é bá sọ̀rọ̀ dáadáa àwọn ẹni rẹ̀. bákan náà ọ̀rọ̀ ní ìdáàbò sọ pépè ti ń jẹ́ ti ọtí. Abu Daud nínú ẹgbàá wa kan wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ó jẹ́ òye wáyé pé ibi dandan ọlọ́run kan máa jẹ́ ti ọtí gẹ̀ẹ́gẹ́ wọ̀ṣáárì bàá àtẹnisí mú wọ́sáàkì àhá ẹni tí ń fún yẹn mú wọ́n bá àhá ẹni tó ń tà wọ́n mọ̀kútà àhá ẹni tó ń rà wọ́n á sírọ̀ ha ẹni tí ń pọ́n sí wọ́n mọ̀ àtẹ sírọ̀ ha àwọn tó ń ṣe gangan wọ́n hámìlà ha ẹni tó ń gbọ́ sí kí wọ́n lè má mú un lẹ́ta ìlẹ́yìn àtẹnudọ́lọ́ gbọ́ sí bá ibi dandan máa jẹ sí wọn. alimami ahmad aleyhi rahmatulah nínú ẹgbàá wa wọ́n ní nínú hadith abdullahi bin Mas'ud ní ma gbó òṣìṣẹ́ ọlọ́run abdullahi bin Abbas ọjọ́ lọ́wọ́ sàlá ní kuma ó ní ma gbó òṣìṣẹ́ ọlọ́run sọ yìí pé jìbìlì wà bá rẹ̀ Muhammad inna Allaha la'ana al-khamra ọlọ́run máa ti sẹ́bi lọ́sì wà á sọ̀rọ̀ ha àtẹni tí ń pọn wọ́n mọ̀ ọ̀tẹ̀ sọ̀rọ̀ àtàwọn tó wà ti ń ṣe gẹ́gẹ́ àwọn eléyìí ń gbà fún ọdún ọba ti ṣe tán ni mọ̀ ju á lọ wọ́n ṣáàrì bàhá ẹni tó mú ẹni tí ń gbé ẹni máa ń lọ gbé bá ẹni tí ń ta ẹni tí ń rà ẹni tí ń fún yẹn mu àti ẹni tí máa ń gbé fún àwọn yẹn bí ọya ẹ̀yin náà mu. bákan náà nínú àwọn ọ̀rọ̀ yìí dákúyẹ̀wò òun náà ni pé ẹni tí bá mu tọ́ba rẹ̀ àgbàdo lọ́bẹ̀ wò. kọ́dà a lè má sálámà jùlọ. Abdullahi bin Amr bin al-As radiyallahu ta'ala anhu nínú àwọn sàhábà asáru bí wa àtọ́fà nẹ́bí lórí o wọn ni láti àwọn ọdún sọ̀rọ̀ abẹ́lẹ̀ kámọ́rù ẹ má lọ ṣàbẹ̀wò àwọn ọlọ́tí o ìdá márùn ìlú ọba rẹ̀ wọn. àdìsí yìí fún wa ṣùgbọ́n àgbélẹ̀ rọ lòun wọn ni ẹ má jókòó tọ́mù ẹ má bẹ̀ ọ̀yà aláàárẹ̀ wọn wò tí wọ́n bá kú ẹ lọ jẹ́ ní jẹ̀nẹ́sà wọn tọrọ mù sí yẹtí ìwé ọmọ ìyá náà yóò dé jẹ́ ògbóǹdà ìyá wọn wọ́n ti wájú ahụ rẹ̀ yóò lọ mọ́ igbá àyà rẹ̀ ni ìtọ̀ rẹ̀ ọmọ àwa sàn án yóò máa ma gbogbo ẹni ọba rí báyìí wọ́n máa mọ̀ pé ọ̀mù ti gbogbo lélẹ̀ mo wá ní ẹni ẹni àdélẹ̀ wa àti ìdílélẹ̀ wá jáde tó pé kéèyàn náà lọ mú sí ìdórí èmi dé wọ́n sálà ní èèyàn tó bá jíyàn pàtàkì àwọn ni wọ́n lọ sí òun. bákan náà ọ̀rọ̀ mi ìdáàbò sọ ni pé ọtí èèyàn gbọ́dọ̀ fi ṣètọ́jú ọwọ́ ni hadith omi salama dọ̀rọ̀ jẹ àńká omi salama ni ọmọ mi pariwo ẹ̀ta ìró mo wá sí ọtí sínú kóòlù kóòlù yẹn àwọn àgbè olùsí ọlọ́wọ́ ọwọ́ ọtí ẹ̀ bẹ̀rẹ̀ Ọ bèèrè pé máa ń hàdà ya ọmọ sálámà ìrẹ́ ọmọ sálámà onye lélẹ́ yóò ní bẹ́ẹ̀ ni ni àwọn fẹ́ẹ́ fi tọ́jú ọmọbìnrin mi sí ọ̀gbádùn yìí tí ọlọ́run aṣọ yìí fi iná lọ́ọ̀hà tà ara dádájọ́ fún sọ àwọn àdéhùn pọ̀ rẹpẹtẹ wọ́n gbẹ̀gbà wa rẹ̀ nípa ọtí. nínú ẹ̀ náà ni àdéhùn àbí musa lásàárì ọ̀dẹ̀ ọlọ́ọ̀sálà á wọn ni wọ́n á gbé nàbí ọtí burúkutu sínú òkò ó ti dọ́lọ́ wọ́n wá pé ikọ̀ rẹ̀ ní nashish ikọ̀ tí nìyí ẹjọ́ aláwọ̀ ni ẹ̀lọ́ sọ ilé ìsókè fa inna hadha sharratu man la yu'minu billahi wal yawmil akhir torí mo fẹ́ gbé wáyìí ọjẹ́ ohun táwọn ẹni tí ọ̀gbọ́n lọ́gbọ́n àtọ́jọ́ kẹyìn máa mú. àwọn àdéhìsì ní wa tó ṣe wípé àwọn kì í bọ̀ nípa ọ̀rọ̀ ọtí tó wá irú àdéhìsì eléyìí ìfẹ́ ẹni tí máa ń bẹ nígbà rẹ̀ kan nínú sílẹ̀ ọlọ́ ọ wá da ojú sígbà yẹn wọ́n kẹ́ fi dẹ́rù bàbá ní àwọn àwọn yìí bọ̀ ọwọ́ àdá ojú sáyà yẹn yóò dojú ọ̀gbìn dàgbẹ̀ yà wọ́n gbọ́ àlàfíà ọ̀kẹ́ nínú àwọn àyà yẹn yóò gba orí ẹ̀ mú wáyé yóò wá mú níwájú ọlọ́run yóò máa bá jí yẹn ẹni tí kúrò bá jí bá jí yẹn á ó ń bọ̀ ń wọ́ ni yẹn wọn ni pẹ̀lú wẹ́yìn lò torí bẹ́ẹ̀ igbe ìyà ọmọ ajẹ́ tẹni tó ṣe gbé ọ̀ áàlù bá jí yẹn níjọ́ ọ̀gbìn dàgbẹ̀ yà wọ́n eléyìí àwọn olùdá tààlè bákan náà náà wọn ni pé kò sáwọn ọjọ́ kan tí wọ́n kó lórí ọtí tí máa ń pààyàn àti wọ́n kó bẹ́ẹ̀ nínú náà. apákan wọn wá dojú kọra wọn yẹ̀tà láwọn mú wọn máa fúra wọn wọ́n máa sọ

ẹ̀rẹ̀ ara rẹ̀ ọjà bọ́ yọ máa kó sùtà bá gbogbo àwọn tó wà nínú náà torí bẹ́ẹ̀ ẹni tí ń mojú ẹni tí ń mu ẹni tí ń gbé igi àti bí wọ́n ń lọ ẹni tí ń náwó rẹ̀ ṣòlàgá òkè yìí ti hà títè pé yẹn ti tó wa lálàáfíà pé ọjà gbogbo àwọn èèyàn rì gbogbo àwọn àròyé yìí mọ́ onígbà rẹ̀ onígbà ọyún tí máa ń fún mi náà jàhánà torí bẹ́ẹ̀ gbogbo ohun tí bá ń bá èèyàn sí ni o gbogbo ọtí ni èèwọ̀ ni àdéhùn ilé yẹn lálàáfíà tẹ́lẹ̀ bákan náà ní parí pé pípẹ́ náà ni àjò insha Allah ta'ala àdìní lè fi àyẹlẹ fún àtìlà lórí bá tún ní ojúṣe mi tí a lọ ṣe bí àkókò mi lọ. Òun ni àdéhùn mi ni wọ́n ní àwọn tó ń mutí tí wọ́n bá jẹ́ afárá àtẹ̀rọ́tì gbogbo àwọn àdéhùn yìí kọ́ lẹ́sẹ̀ lẹ́ o àwọn zabaniya àwọn alágbára náà mọ̀lẹ́kà wọ́n fọ àwọn lọ síbi odò báyìí odò tá a sọ pé <clears throat> òróró ara àwọn ẹgbẹ́ wọn níwà bẹ́ẹ̀ wọ́n máa mú gbákọ̀ kan bẹ́ẹ̀ ha ni wọ́n ti máa mú láyé wọ́n máa bù mú odò yẹn wọ́n ní fọlá anna tilka shirba tasubu min as-sama' tó ṣe pé gbogbo mú yẹn tí bá jáde láti sánà yóò ṣe sánà lọ́dún rẹ̀ tó ilé wọn fẹ́ fi dẹ́rù bà wá nígbà tí máa sí i ọtí dẹ̀ ní òtìgbà tó bá tó pọ̀ ká tó sọ pé nígbà yẹn ni o ẹlòmí ọgbà ọlọ́run ni a máa mú sí amúpara ọ̀dá ní nípa ti ó máa pa àyàn ajá gbígbé díẹ̀ rẹ̀ náà kọ́ ìwọ̀ ni kámáwò lè gbìyànjú láti ẹ̀sìn kí ni o láti dé bẹ́ẹ̀. tó bí ọ̀rọ̀ ti ti rí nìyẹn ẹ̀dá kan ìjà sọ́ra kù kí gbogbo ọ̀nà tí kálukú wá gbà máa fi wú ẹ̀lẹ́mí ò ní akẹ́yẹkẹ́ dà á sí díẹ̀ náà wọ́n kẹ́ni kí yẹn wá ká sí kí yẹn kẹ́ fi sàtẹ́. àwọn yẹn ti fi dẹ́wò yìí pé gbogbo nǹkan tí wọ́n ní kẹ́ ẹ kódà àwọn ọ̀mí ìlàsẹ̀ ń fò bí gan-an sí tó ṣiṣẹ́. àdéhùn ta kàn lẹ̀ yorùbá gbogbo àwọn òògùn tí ò ní wàhálà ń ní wọ́n sì tún mú nǹkan tọ́jọ́ bí ẹ̀bọ̀ wọn ń bọ̀. wọ́n lè ní tẹ́ bá ń ṣe àgbo yìí lọ́wọ́ ẹ̀kún epo pupa kẹta yí káàrò a sì láwọn ẹ̀rọ kí wọ́n ṣe àgbo yẹn wọn ò fi pupa kẹkẹ wọn káàrò àgbo ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ wọn tí wọ́n ń pa gan wọ́n fi ń de ògùn mọ́lẹ̀ ní. nǹkan mi ò ń ṣiṣẹ́ fún mímú máa lọ pé kìnnìkan lónìí kí wọ́n máa rùn ún mọ́ nítorí kí wọ́n fi má gbàgbé ìwé rẹ̀. ẹtíkẹ́ẹ̀tì rẹ̀ bíbi pé yàn kẹ̀ mú àwọn ewé yẹn bóyá yóò gbó ni ó mú fẹ́ báyìí kẹ́kẹ́ ọ̀dẹ̀ ní sẹ́ni àlàáfíà òde ó ń gbọ̀ wọ́n dẹ̀ nípa gbogbo àwọn ọkọ̀ ẹ̀ níbẹ̀ ká sọ́ra dáadáa ọlọ́run ọba àlejò aláfọlá wa nínú àwọn àlùbàbà ẹ léyìí tí amẹnubà yìí nínú ìjẹ́rìí èké ni ti máa mú tí àti gbogbo nǹkan tó lè ṣe kí ni o lè mú yẹn ń ríra kásọ́ra fún àwọn afọlá wa bẹ́ẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت